ṣùgbọ́n ẹnì kejì lórúkọ tèmi mò ń kí wa ní gbogbo ilékílé ọ̀dẹ̀kọ́dẹ̀ tẹ́tí lórí ọ̀fẹ́ láti máa wò mí tẹ̀sí ń gbóhùn mi lọ́wọ́lọ́wọ́ lónìí ìbéèrè kan ṣoṣo tí mo ní bí mo ṣe bọ́ síta tí mo wá sí gbàgede lónìí òun náà ni wípé kí ni pàtàkì aṣọ ilẹ̀ wa ká múra ká wọ bùbá bákan náà ká tún rìn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ká wọ ṣòkòtò rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tún lè fi agbádá sí ẹ jẹ́ ká máa bèra wa léèrè ní gbogbo ìgbà wípé kí ni ìwúlò rẹ̀ gan ó ní ìbéèrè tí màmá béèrè lọ́wọ́ ẹnì wa ẹ wo ẹ má tí ì kúrò níbẹ̀ o á gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí ni àwọn pàtàkì aṣọ ilẹ̀ wa gan. pàtàkì ilẹ̀ aṣọ ilẹ̀ wa ó ó ó jẹ́ nǹkan tí ó jẹ́ àmúyangàn tó jẹ́ kí àwọn ọmọ Yorùbá gidi kí a máa fi yangàn láàrin gbogbo ibi tí a bá dé lórílẹ̀‐èdè kílẹ̀ tí a bá ti dé nítorí wípé aṣọ lẹ wa ó máa ń bu ìkún wa pọ̀ hmm. ẹ̀yin náà wo mo ṣe wọ́n sùn hmm. ṣé kò bu ìkún mi. a ah, ó bu ìkún yín púpọ̀. ẹni tó bá ti rí mi báyà ti mọ̀ bá ah, dájúdájú ọmọ ilẹ̀ Yorùbá ni òun ló fi ń jẹ́ ká ó dàbí pé kí wọ́n máa fi sọ pé èèyàn fi ń dáàyàn mọ̀ hmm. ọmọ Yorùbá rèé tinútinú tọkàn tẹ̀yìn tẹ̀yìn tẹ̀yìn tẹ̀yìn títà títà ó yẹ ẹ bá mi yí ẹ bá mi yí ẹ bá mi yí ẹyí kan rí yín lé ọmọ Yorùbá rèé. <laughs> <laughs> ó ti dà bẹ́ẹ̀ irú aṣọ tẹ wá wọ̀ yìí kí ni àwọn pàtàkì àti àwọn ìwúlò tó máa ń fún yín tí ẹ bá wọ̀ ọ́. orúkọ aṣọ tí mo wọ̀ iná agbádá ló ń pè. agbádá. agbádá ó máa ń bu ìkún yàn dáadáa because mo ṣe wà yìí mo fẹ́ràn rẹ̀ láti mọ̀ wọ̀ lọ́pọ̀lọpọ̀ hmm. tí mo bá ti ń lọ sóde tí mo bá ti wọ̀ inú mi máa ń dùn wípé ah fẹ́ gara nígbà téèyàn bá gorí nígbà téèyàn bá gorí ẹṣin. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ bá wa sọ àmọ̀ràn yín kan fún àwọn ènìyàn láti jẹ́ kí wọ́n mú wíwọ̀ aṣọ ilé wa ní pàtàkì. àmọ̀ràn mi tí màá sọ fún gbogbo ilé wípé kọ́ túbọ̀ máa wọ aṣọ ilé wa hmm. gbogbo aṣọ tí à ń yáwọ̀ yẹn bígbà tí èèyàn ń wọṣọ tí ò bu ìkún èèyàn ni hmm. wọn láwọn kan wà wọn máa wọṣọ kùtù wọn á náà pè ní kérésì hmm. ewéwéré níyún bọ̀tọ́ bá ti lágbádá ẹ ti mọ̀ pé nǹkan tó tó bu ìkún yàn bó ṣe dànṣí kí ló bá lè wọ̀ wọ́ kọ́ bọ́ ọgbẹ́ níwọ̀nba tó ti fẹ́ràn rẹ̀ hmm. láti mọ̀ ọ́ wọ̀ bó ṣe pé mọ́ ń fìlà náà ni jẹ́ kọ́ ṣe kó o sì dé dáadáa. bí mo ṣe ń wò yín ìmúra yín yìí tilẹ̀ wa ni. ẹ mo rí pé àṣà wa ìṣe wa láwa wá bíbáyìí nítorí náà lẹ ṣe wọ aṣọ yìí mọ́mì ṣe lè sọ fún mi kí ni àwọn pàtàkì nǹkan tí aṣọ ilẹ̀ wa máa ń bùkún fún èèyàn nítorí pé bàbá rẹ ni tó wọ̀ ẹlòmíì kan lè wọ̀ ó máa nídìí kan tó ṣe wọ̀ torí mo rí pé ẹ̀yin lo gèlè ẹ lo ìborùn ẹ tún rérò ẹ tún mú tó rí pé ẹ tún lo gbogbo ẹ̀ ó pé kí ni àwọn àǹfààní tí aṣọ ilẹ̀ wa máa ń fún ènìyàn. àwa aṣọ ilẹ̀ wa ó dára púpọ̀ láti bu yìí lo complete àádùn wò láàrin àwùjọ àpọ́nlé ó dé wà fún a gbọ́dọ̀ fi wẹ́ni tó wọ tí ò balẹ̀ tí ó lè tí ó lè nàró. tẹ̀tẹ̀ lè kọ́ lórí àṣà wa ká tẹ̀ wò bóyá nítòótọ́ ọmọ Yorùbá àtàtà ni. mo rí iná torí pé ẹ rí i pé wọ́n bọ̀ orísun wa o èèmà lè gbẹ odò tó gbàgbé ni yóò gbẹ. ká gbàgbé àṣà wa orísun wa o ee mà lè gbẹ odò tó gbàgbé ni ó gẹ. fún àǹfààní gbogbo ẹ̀yin ènìyàn tó ń wò wá nínú ilé mo sì ń sọ nípa pàtàkì aṣọ ilé wa kọkùnrin múra kó wọ bùbá kó wọ ṣòkòtò kó tún wá fi fìlà tó ṣe rẹ́gí sí i ìyẹn túmọ̀ sí wípé wọ́n máa ń sọ wípé mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ wọ́n ní bàbá náà là ń kó wọ́n ní ìrìn báyìí òun náà la fi máa ń mọ̀ wípé bí lágbájá ṣe ríre ẹ bá mi kọ́kọ́ kí gbogbo àwọn ènìyàn tó ń wò inú ilé náà. ẹ mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé a kí pé ẹ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ o ojú tẹ́ fi ń ẹ kálẹ́ ojú tẹ́ fi ń wò wá ò ní etí tẹ́ fi ń wò wá etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. ẹ ṣe bíyàn bá rí bí ẹ ṣe wà wọn á rí pé ìmúra yín ìmúra ọmọ Yorùbá tó dáńtọ́ ni kí ni pàtàkì kí ènìyàn múra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́yìn bá tiẹ̀ wọ aṣọ ilẹ̀ wa àwọn iyì àwọn nǹkan wo ló máa ń bùkún yín. ẹ ìmúra ní ilẹ̀ Yorùbá ó jẹ́ gbòógì ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ ṣe rí mi yìí sìn mo kan méjèèjì pọ̀ ni àtàgbádá àti bùbá méjèèjì wọnú ra wọn pẹ̀lú fìlà ẹni tó bá ti rí mi nǹkan tó máa kọ́kọ́ sọ sí mi ni wípé ẹ káàárọ̀ sà ọ ẹ kúrọ̀ lẹ́sà ọ ẹ káàbọ̀ sà á kọ́kọ́ sọ Yorùbá sí mi náà torí pé ó ti rí ìmúra mi pé ọmọ Yorùbá àtàtà lélẹ̀ ẹ kú dídé ìwòye máa. ẹ ṣeun gan wa kí yín o. Ah, àwa náà kí yín dáadáa béèyàn bá ń wo ìmúra yín wá mọ̀ pé dájúdájú ọmọ Yorùbá àtàtà ni kákan tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé kí ni àwọn àǹfààní tó wà nínú kéèyàn múra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gan pàápàá. àǹfààní pọ̀ àǹfààní tó pọ̀ wà hmm. bíi pé téèyàn bá múra kí ìmúra jẹ́ ti ọmọlúwàbí wọn ò ní sọ̀rọ̀ sí wọn ò ní sọ̀rọ̀ sí ṣáká láwùjọ wọn máa pọ́nlé wọn máa fi síbi àyọ̀wọ̀ bọ̀ ẹni bẹ́ẹ̀ ni ibi àyẹ̀wò ló máa wà nítorí pé ó ìmúra rẹ̀ ìmúra ọmọlúwàbí ni. ọkọ mi ni olówó yọ Joseph Ayọ̀dèjì. olówó ń yọ àbí olówó yọ. olówó yọ ọmọ olówó yọ bí ọjọ́ ẹ ọmọ olówó lẹ́yìn sàn. Èkìtì state mo wá láti Èkìtì state ní Ìlọ́rọ̀ Èkìtì nínú Èkìtì state. Ìlọ́rọ̀ Èkìtì. Ìlọ́rọ̀ Ìlọ́rọ̀ Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì. béèyàn bá rí ìmúra yín wá rí i pé dájúdájú ọmọ Yorùbá àtàtà nìyí kí lẹ lè sọ nípa ìmúra Yorùbá kéèyàn mú kó kún kó wọ ṣòkòtò kó wọ bùbá kó wá fagbádá tòun ti fìlà tó wà tó ṣe rẹ́gí táwọn Yorùbá àwọn ilé ìbò máa sọ pé tó wà òkè kí lẹ lè sọ nípa ẹ̀ kí lórí tẹ́ fi fẹ́ràn ẹ̀ ní wíwọ̀. Hmm nǹkan méjì ni látọ̀dọ̀ mi ìkíní òun ni wípé aṣọ ó bo ìhòòhò ọmọlúwàbí hmm. tí ènìyàn bá fẹ́ rìn ní òyìnbó ní nakedness tí ò bá fẹ́ rìn ní òhò hmm. kó wọ aṣọ tó níyì hmm. ìkejì ni aṣọ tó ń bu iyì kún ọlá ara ènìyàn yorùbá ní ìrìn arìn làákò mi gbọ́nà bá ṣe rìn tó ti fẹ́ kán the way you want to be addressed the same way you will be dressed so bí ẹ bá ṣe fẹ́ kí wọ́n rí wa bẹ́ẹ̀ náà ni àyè ó jẹ́ kí a múra nítorí náà tí a bá wọ aṣọ náà bẹ́ẹ̀ ó yẹ kó ṣe rí ìkíní there will be respect ẹ má dá wa lóhùn jàre there will be respect there will be honour and there will be dignity ẹ eh, mm. bó ṣe pé àwọn aṣáá fẹ́ sọ ní ti yorùbá yẹn. ọlá eh, àti ẹgbẹ́ máa wà fún rẹ. <laughs> adá fún yín ẹdẹ pẹ láyé. Mm. ẹ káàsán. ẹ káàsán máa eh, ẹ ẹlẹ́rìí nípa àwọn ará ilé. ẹ káàsán máa. <laughs> bó ṣe máa jẹ́ ẹ káàsán máa ẹ káàsán sá o. kí lórúkọ yín máa ọmọ ìlú gan ni. ọ̀yọ́ ni mí. Ah, ọ̀yọ́ aláàfin ojo pàṣẹ kẹrin àti bàá. Ọ̀yọ́ ilé ibẹ̀ gangan ni tẹbadele kí n kọ́kọ́ ràn yín pé kẹ́ kọ́kọ́ bá wa kí bàbá wa ọba wa Adéyẹmí Aláàfin ni màmá kí ni pàtàkì ìmúra ilẹ̀ Yorùbá gan. pàtàkì ìmúra ilẹ̀ Yorùbá ni ìró àti bùbá hmm. àti ìpèlé hmm. hmm. tá a bá wá wọ̀ kí ni àwọn àǹfààní tá a máa ń jẹ kí la fi máa ń yàtọ̀ sí àwọn èèyàn tó kù. Eh, àǹfààní tá a máa ń jẹ ń bẹ̀ ni wípé ìmọ̀ ń mú wa tí obìnrin bá wọ̀ ní ìró àti bùbá ó máa ń tẹ́ wa lọ́rùn ó sì máa ń fún wa ní àlàáfíà máa ń mú ẹwà wa jáde ní máa ń fi wá hàn wípé Yorùbá ni wá. àwọn ọmọ wa tó wá kọ̀ láti wá bẹ̀rẹ̀ sí ní wọ àwọn àyè tó wọ́n sọ pé aṣọ ilẹ̀ òkèèrè kí ni nǹkan tẹ̀lé sọ nípa yẹn. tó kọ́ lọ́wọ́ bá wa rọ̀ wọ́n kọ́ lọ́wọ́ bá wa kó sí wọn nínú ìgbà tí wọ́n ń lò yìí kọ́lọ́ọ̀ mọ́jẹ̀ kó ní wọ́n lára ni torí kì í dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú òbí nínú gẹ́gẹ́ bí èmi kì í tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n tó à ń gbà fọ́lọ́ náà ni kọ́lọ́ọ̀ Elédùmarè kó má bá wa dáwọ́ lé wọn kó má fi ní wọn là. bó ṣe máa jẹ́ nìyẹn. ẹ orin àṣà ilẹ̀ Yorùbá kan tàbí orin Yorùbá kan ò lẹ́tì ẹ̀mọ̀kẹ́tì ẹ̀kọ́ fún wa náà. ẹ̀jẹ̀ abọ́ fà á ọ̀run mi là ń ó sìn ó ọ̀run mi là ń ó sìn ó àní bí kú bá ń pàgì nígbó oníkú kì í pàpẹ́ ikú bá ń pàgì nígbó oníkú kì í pàpẹ́ ikú òní ìpẹ́ nì tí ń bọ̀ bá ikú pàgì nígbó oníkú òní pàpẹ́ ikú pàgì nígbó oníkú ìyípapa oníkú oníbàní tí ń kọ́.